أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم يا فوالا وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tíra umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí ní ọ̀sẹ̀ tó kọjá à ń sọ̀rọ̀ lórí àdísí abu musa al-ashari ó ní abdullahi ibn qais ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí tó ní annabi sallallahu alaihi wasallam anna rasulallah sallallahu alaihi wasallam bari amina saliqa wal haliqa wal shaqa ike anabisa asalam ó yọpá yọsẹ̀ lọ́rọ̀ ẹni tí ó máa ń kígbe nígbàtí mùsíbà tó bá bá àti àwọn tó máa ń fárí torí mùsíbà tó bá wọn àtàwọn tó máa ń fi tó máa ń fa aṣọ ya mọ́ra wọn lára torí mùsíbà tó bá wọn pẹ̀lú hadith abdullahi ibn mas'ud tí ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé laysa minna man daraba wa shaqqa juyuba wa da'a bi da'wa al-jahiliya pé kò sí pẹ̀lú wa ẹni tí mùsíbà bá kàn tí ó máa fọwọ́ gbá rẹ̀ lójú tí ó máa fasọ mára rẹ̀ lára tí ó máa sọ àwọn ọ̀rọ̀ tí kò da irú àwọn ọ̀rọ̀ jahiliya a ṣe àlàyé lórí àwọn kẹlímà tó wá nínú hadithi náà so hadithi yìí ó ó ó ó ṣe wá ní ìyànjú ó kún wa lọ́dún láti máa ní sùúrù gbogbo ìgbà tí aburú bá kàn wá ọlọ́run bá ohun tí ó ju agbára ọlọ́run kó má fi kàn wá gbogbo ìgbà tí mùsíbà bá ṣẹlẹ̀ séèyàn so ohun tó dáa jù náà ni kó ní sùúrù wa anna sabra inda sadmatil ula sùúrù yẹn ohun tó dáa jù náà ni kéèyàn ó ní sùúrù lásìkò àkọ́kọ́ tí nǹkan náà ṣẹlẹ̀ torí pé ó wà nù tíra sahihul bukhari àti muslim anabi sallallahu alayhi wa sallam sọ pé inna allaha la yu'adhibu bi dam'i al-'ayn wala bi huzni al-qalb walakin yu'adhibu bi hadha wa ashara ila lisanihi aw yarham ipe ọlọ́run ọba kì í jẹ́yàn yà torí ẹkún tí ń sun omi omi ọlọ́run bá kì í jẹ́ yẹn yà torí pé ó lami lójú torí ntọ́kan láburú àbí ọkàn rẹ bàjẹ́ torí ntọ́kan láburú ọlọ́run bá kì í fìyà jẹ́ yẹn torí yẹn wàlákin yóò ádìbò bihada wa aṣáàrọ ilà lisani ṣùgbọ́n ọlọ́run bá máa ń fìyà jẹ́ yẹn pẹ̀lú ilé anábì fi ọwọ́ kan ahọ́n rẹ̀ ẹni pé téèyàn bá sọ jáde lẹ́nu ọlọ́run máa fi fìyà rẹ̀ jẹ́ yẹn so ẹni tí aburú bá kàn kò dáa kó máa sọ àwọn ọ̀rọ̀ tí kò dáa torí pé dámù láì yíyọmi lójú àti ìbàjẹ́ ọkàn èèyàn ò lágbára lórí ẹ̀ kò sẹ́ni ó lágbára lórí ìyẹn torí pé nígbà tó mi ọmọ ajá dájẹ lójú ẹ̀ kò ní í ó tiẹ̀ fẹ́ má kó mi ọ̀hún dájú kò lè ṣe ọlọ́run nìkan ni ẹnì tí ó ń ṣe iṣẹ́ lórí ìyẹn ṣùgbọ́n kéèyàn panú ẹ̀ mọ́ kọ́ sọ àwọn rẹ̀ èèyàn lágbára lórí èèyàn so téèyàn ọba wa panu mọ́ kọ́ máa sọ̀rọ̀ tí ò da orí òun burú báyìí báyìí orí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí kò da èyí ni ọlọ́run máa fi ìyà jẹ̀yàn lórí ẹ̀ bákan náà gbogbo àwọn hadith àwọn afa àwọn ṣe ìyẹ̀jú láti jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn àwọn aya bẹ́ẹ̀ ti ní asbab bẹ́ẹ̀ náà ni àdísì náà ní asbab so wọ́n ṣe tíra lórí asbab alhadith àwọn àdífì míì wà tó yẹ pé wọ́n ní asbab kí ni ìdí tí wọ́n fi sọ àdísì náà àǹfààní tó wà ń bẹ̀ ni pé ó máa ń ràn yàn lọ́wọ́ láti mọ àdójúkọ àdífì náà kí ni ìtumọ̀ rẹ̀ kí la gbàlérò nínú ẹ̀ irú ìdájọ́ wo la lè yọ nínú ẹ̀ tí wọ́n bá mọ asbab yóò lè mọ bí tí àdísì náà dojúkọ so àdísì Abu yìí náà ó nídìí tí abu musa fi sọ àdìdì náà ó ní pé abu musa gangan fún rẹ̀ kò gbádùn ah, àìsàn náà sì ó rọ alágbára so ó wá ó wá eh, orí rẹ̀ wà lórí àyà ìyàwó ẹ̀ so ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ bá bẹ̀rẹ̀ sí kígbe ó ń kígbe ó ń irú ká máa sun rárá lórí pé bóyá ọkàn àwọn fẹ́ kú so lásìkò náà abu musa ń gbóhùn rẹ̀ ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ torí pé ntí ti ń dalẹ̀ àmọ́ ti mú dáadáa so lẹ́yìn ìgbà tí ara rẹ̀ balẹ̀ lọ́wọ́ sọ wípé ana bari'un mimman bari'a minhu rasulullah sallallahu alayhi wa sallam mo yọpa yẹsẹ̀ ní nípa ẹni tí anabisa asala yọpa yọsẹ̀ lọ́rọ̀ rẹ̀ ẹni pé bí anabisa asala ṣe yọpa yọsẹ̀ lọ́rọ̀ ẹni tí máa kígbe báyẹn bẹ́ẹ̀ lèmi náà yọpa ẹ̀sọ̀ lọ́rọ̀ rẹ inna inna rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú anabi sallallahu alayhi wa sallam bari'a mina sadiqa wal haliqa wal shaqa lóní dájúdájú anabi sallallahu alayhi wa sallam ó lóun yọpa yọsẹ lọ́rọ̀ ẹni tí máa ń kígbe tí musiba bá ba àbáwọn kan máa ń fa orí wọn torí musiba tó bá wọn àbáwọn tó máa ń fi tó máa ń fa aṣọ ya mọ́ra wọn lára so eléyìí fi hàn pé òkú wọ́n máa ń fìyà jẹ lórí tí àwọn àwọn ẹbí rẹ̀ ń ṣe lórí ẹ̀ lẹ́yìn bọ́ọ̀ bá kú tán ọlọ́run máa ń fìyà jẹ òkú lórí táwọn ẹbí rẹ̀ ń ṣe lẹ́yìn rẹ̀ nígbà ọba kú tán torí àdìsá anẹ́bísà sálẹ̀m tó ní yu'adhabu al-mayyit bi ba'di bukai ahli a máa fìyà jẹ òkú torí ẹkún nínú àwọn ẹkún táwọn ẹbí rẹ̀ ń sun àwọn ẹkún tí islam tó kọ̀ kì í ṣe pé ká máa yọmi lójú àbí kọ́kàn ó bàjẹ́ ẹkún tá a máa sun tá a máa sun rárá tẹnu tí ara ẹlòmíì náà máa tí ó máa ṣẹ́gìrì àbí ìgbà míì gan máa ń ṣe torí ìrìyà irú àwọn ẹkún báyẹn ọlọ́wà máa fìyà jẹ ẹni ó torí táwọn ẹbí rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kí ni ìdí ṣèbọ́lọ́ sọ pé la taziru waziratun wizra ukhra òun kọ́ ní sunkún ọ̀hún èyí wá sí táwọn afìyà jẹ ní tó ti kú lórí táwọn tá ń bẹ lẹ́mìí tí wọ́n ń ṣe wọ́n ní àkọ́kọ́ ni pé nígbà tí tó wà lábẹ́ mi bóòlù náà ṣe ìhà olókọ sí irú ẹkún báyẹn ṣé nígbà tí àmùsíbà ṣẹlẹ̀ lásìkò tiẹ̀ náà ṣé ó máa ń pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n má sun irú ẹkún báyẹn gbogbo orú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe tí wọ́n ń ṣe lẹ́yìn rẹ̀ so ti sí wọn lọ́wọ́ rẹ̀ rí tó bá yẹ pé òun náà kò sí wọn lọ́wọ́ rẹ̀ wọ́n ń ṣe níwájú ẹ̀ òun náà ń dá ilé láti so ti pé òun náà ti ó ti gbà pé n tí wọ́n ń ṣe ń dá so ọlọ́run sì ní kú anfusakum wa ahlikum naro ẹ ẹ ẹ ẹ ẹ i mean ẹ protect àwọn ẹbí yín àtẹ̀yìn gan fúnra yín níbi iná so òun ò protect àwọn ẹbí ẹ nígbà tó wà ní ààyè tó ń sunrú ẹkú gbàùn so àwọn ti rò pé kò sábúrú nù ẹ nígbò náà kú wọn bẹ̀rẹ̀ sí sun ẹkún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anabisa asálẹ ni kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati gbogbo yín o ní adẹrẹjẹ a sì bá yín a bí yín léèrè ẹran tẹ ń dàjẹ so àwọn ẹbí àwọn ẹbí ẹ gẹ́gẹ́ bí ẹran tí ń dàjẹ ni tó ní àṣẹ láti pa wọn láṣẹ pé kí wọn má sun ẹkún bá wọn nígbà tó wà lábẹ́ ni ìdínú tí àbí musa tó fi tó fi sọ pé òun ti yọ páyẹ sọ lórí gbogbo ẹni tí ọba ṣe irú bá ń tó ọba sí láyé so nígbà tó bá ń sunrú ẹ kó bá ní ìsìn ọlọ́run ní fi nǹkan kan mú àbí musa torí ó ti sọ àsọtẹ́lẹ̀ torí pé ọlọ́run anabisa asala ni la tuktalu nafsun zulman illa kana ala ibn awwal kiflu min damiya kò sí ẹ̀mí kan tó wọ́n pa lónìí tí wọ́n kàn pa láìṣẹ̀ àyàfi kí ọmọ ànábì ádámù àkọ́kọ́ tó na pọmọ yẹ kó ní commission bí ẹ̀ṣẹ̀ yẹn wàdálìkà lè anáwó awọ́dà mẹ́sàn-án kọ́tìlì torí kó gangan lọ́kọ́kọ́ mú ọ̀nà pípààyàn táwọn èèyàn fi àṣà máa pààyàn so gbogbo ẹni tí wọ́n bá máa pààyàn lẹ́yìn tiẹ̀ òun ló ní commission bẹ̀ so nígbà tí bàbá tí ò ti sí àwọn ẹbí rẹ̀ lọ́wọ́ nígbà wọ́n wà láyé kó máa sunú ẹkú bá àbí kí wọ́n máa ṣe àwọn nǹkan tọ́jọ́ mọ́ bídà àwọn nǹkan tọ́jọ́ mọ́ ẹsẹ̀ lẹ́yìn ẹni wọ́n bá kú tó tán bá ṣe lẹ́yìn títí ẹ̀ náà òun ni wọ́n máa fìyà jẹ ọlọ́run kó sọ wa ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ anẹ́bísà sálàm tó ní wàdáà bìdáà wà jàhìlìyà àbí ẹni tí tó ń sọ ọ̀rọ̀ jàhìlìyà kọ́kọ́ ni pé gbogbo ń ta àkàsíwájú yìí náà ìwà jàhìlìyà ni so àwọn apá àwọn afáàní òní atọ́fù làám alẹ́ khas ẹni pé ohun tí a sọ yẹn apá kan nínú àwọn iṣẹ́ jahiliya náà ni so kéèyàn máa faṣọ ya mọ́rẹ̀ lọ́rùn àbí kọ́ máa kígbe máa sun rárá nígbà tí aburú bá àbí kọ́ fáànù torí aburú tọkàn gbogbo ẹ̀ ìwà jahiliya ni síwájú kí islam ó tó dé so nígbà tí islam sì ti dé tó ti gbà lọ́wọ́ èèyàn gbogbo ẹni ó bá ṣe irú ẹ̀ ó ń pèpè lọ síbi jahiliya náà ni náà gbogbo àwọn nǹkan yìí anabisa asala ti kìlọ̀ rẹ̀ fún wa ìkìlọ̀ tó sì lágbára torí pé ó ní àwọn nǹkan mẹ́rin kan wà tó yẹ pé àwọn àlùmọ̀ mi ò ní filẹ̀ tí gbẹ̀ndẹ̀ àlùkẹ́ àwọn fi dé tó ń ti pé haramu ṣùgbọ́n wọn ò ní síwọ́ wọn ò ní síwọ́ kò ń bẹ̀ anabisa asala ni arba'un fi ummati min amri jahiliya àwọn nǹkan mẹ́rin kan wà tó yẹ pé àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nígbà ìmọ̀kan ni láyé turukunnahunna àwọn àlùmọ̀ mi wọ̀n ní filẹ̀ alfakhru fil ahsa kéèyàn ọmọ fi ẹbí rẹ̀ yẹn gan mímọ fẹ́ bí yẹn gan ayé má ba'dahu al-insan min mafakhir al-aba àwọn ọlá táwọn òbí ní òní ọ̀ fi yẹn gan àwa ajogun ọlá nílé wa. òṣòro sì ní lẹ́bí wa gbogbo orú àwọn ìyẹn gàbá àwọn iṣẹ́ jàhìlíyà àbí ní ẹbí tiwa onímọ̀ ni wa kò sí kò sọ́dẹ̀ kankan nínú ẹbí wa gbogbo wa pátá onímọ̀ ni wa kọ́ máa fi ma àwọn ẹbí ẹ̀ kọ́ máa fi yan gan àbí kò tẹ̀ wá jẹ́ pé alágbára ni wọ́n kọ́ máa fi agbára àwọn ẹbí rẹ̀ kó máa fi yan gan gbogbo iṣẹ́ jàhìlíyà ni. bákan náà nàbí ni wà tọ́nù fi ansab ká máa bú èdè àbẹ́bí àbílé so gbogbo àwọn iṣẹ́ báyìí àwọn iṣẹ́ jahiliya ni Ibn Arabi ó ní ohun tó máa mú eléyìí wá ó ní kéèyàn máa feel an kéèyàn máa wo pé òun wà precious so yóò máa wo pé gbogbo ẹnikẹ́ni kún mọ́ òun pé tán bá pé òun kò ní fẹ́ kún pé yóò a máa wá láti máa máa yẹ máa mú àléébù sínú ẹbí náà so gbogbo àwọn bá irú ìwà jàhílíyà ni ọlọ́run ọba ọ̀fẹ́ haramu ni bákan náà al-istisqa bin nujum àwọn èèyàn òun ò ní máa yé sọ wípé star kan ló máa ń fa kí òjò ọrọ̀ nígbà tí a bá ti rí star yẹn ìgbà yẹn lòjò ọrọ̀ àbí nǹkan kan báyìí so ní àwọn àlùmọ̀ mi up till now wọn à ní yé máa ṣe kí wọ́n máa sọ pé nǹkan báyìí ló ń fa kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ọlọ́run ọba ní í ṣe gbogbo ẹ̀ pátá ojú olè rọ̀ láì jẹ́ pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹrin inú ẹ̀ àníyàhà òun náà ní ìkéde òkú ìkéde òkú yẹn ẹ̀kún náà wà nínú ẹ̀ torí pé tó kù bá kú ń sìn tẹ bá rí báwọn yorùbá máa ti ń ṣe ẹ̀kún yẹn gbogbo ẹni ọba wà ládùúgbò wọn máa gbóhùn wọn bẹ́ẹ̀ náà làwọn èèyàn ó sì fi kójọ àwọn táwọn akójọ ń sìn àwọn wà ní torí pé wọn ò tiẹ̀ mẹ̀sìn tẹ́lẹ̀ dáàmú instead kọ́ ajẹ́ pé àdúrà ni wọ́n máa ṣe fún ẹni ó kú àwọn náà ẹkún náà wọ́n máa sùn níbi wọn tó bá ti ń sunkún yẹn wọ́n wà máa sọ àwọn iṣẹ́ ẹni ó kú wípé a ah, ẹni ire ni o ẹni kaza gbogbo orú nǹkan báyẹn kì í ṣe ti islam gbà torí pé la tuzakku anfusakum nahnu a'lamu biman ittaqa ẹni ó kún ọlọ́run bá nìkan lọ́mọ wọ̀ ọ̀mọ́ kò sí nǹkan kan tó tó dàwọ́ rẹ̀ kọjú pé kó tọrọ àforíjì fún lọ ṣùgbọ́n kọ́ a máa sọ pé bóyá eh, ẹni báyìí ni ẹni àlìjẹ́nà ni ẹni kan àà kò sẹ́ni ọmọ yìí kò sẹ́ni ọmọ yìí so irú tó máa ń ṣe tẹ́lẹ̀ nìyẹn débi pé wọ́n ti máa ń gba àwọn tí wọ́n máa kéde ìpè lágbájá kú o lágbájá báyìí ló jẹ́ o báyìí ló jẹ́ o báyìí ló jẹ́ o gbogbo orú àwọn nǹkan àwọn jahiliya ni àníyáha kakójọ lóde kátẹ́ni kájókòó gbogbo ẹni ọba ti wò yín wọ́n ti mọ̀ pé òkú ló kú tí kì í bá ti pẹ́ ń kó mọ abẹ́ ń ṣe ìgbéyàwó ajẹ́ pé òkú ló kú so gbogbo ẹ̀ wà nù ìkéde òkú kókò ọkú ká máa múgbá ká máa máwo ká máa lọ máa bọ̀ káwọn èèyàn máa jẹun gbogbo ẹ̀ ìkéde òkú nìyá àlùmọ́nà so anabisa asala ni àwọn àlùmọ́ ni mo ò ní fi ilẹ̀ this is why tó fi jẹ́ pé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ irú àwọn wáyàsí báyìí kì í fi bẹ́ẹ̀ ní tásìrì tásìrì rẹ̀ kéré àwọn èèyàn ò ní fẹ́ fi ilẹ̀ torí pé yálà kọ́ yẹ pé wọ́n ń ráǹfà nínú ẹ̀ and then àwọn tí wọ́n ń ṣe wọ́n ti rò pé táwọn ọba ṣe yun àwọn ò lè fi kò sí àwọn ò lè fi ìfẹ́ hàn sí ẹni ó kú ẹni ó kú tó ẹ pé kó ṣe wàhálà kú ni ntí ó jẹ ó dìgbà tó bá lọ láàárọ̀ látàárọ̀ ni ó ti lọ tí ó padà ó kú tẹ̀ ń pa màálù ṣé fẹ́ lè yun èyí ṣe tẹ́ ìrànlọ́ nígbà tó tọ́ bẹ láyé kó sì kẹ́ simplify ìgbésí ẹ̀ fún ẹ ṣe ń bọ̀ kú tán ẹ bẹ̀rẹ̀ sí í da ó pọ̀ lẹ́ra màálù màálù ń ta ní ọ̀jẹ̀ kí lẹ́ ń jẹ màálù fún torí kó kú kí ni túmẹ̀ kò ní túmọ̀ àtọ̀ so anabisa asálẹ̀ ni àwọn àlùmọ̀ ni wọn ní filẹ̀ ó wà nù àwọn àwọ̀ àbàjẹ́ haram tó ń ti pé wọ́n mà ní pé haram ni ṣùgbọ́n wọn ò ní filẹ̀ tọ àìfilẹ̀ sì ni ń ni torí pé anabisa asálẹ̀ ni anna ìhà ìdá lam tatub qabla تقام يوم القيامة وعليها سربال من قطران ودرع من جرب irú àwọn ìjìyà tọ́lọ́ fi jẹ́ nínú iná ó ní pé gbogbo ẹni tó bá máa ń ṣe irú nǹkan báyẹn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama á wọ̀ lẹ́wù ẹ̀wù tá a wọ̀ yìí o ẹ̀wù kòlítà ni sẹ́mọ́ kòlítà kọ̀tìrán bóò ni àlàkà kòlítà àti iná a rí pé eh, ọ̀rẹ́ ni wọ́n nà bákan náà wà dirhun min jarab a tún wá gbé kóòtù wọ́ kóòtù kóòtù ẹgbẹ̀sì ni àárẹ̀ téèyàn máa ń kọra ẹni tí náà ń jó tẹ́gbẹ̀sì tó mú tí wọ́n ń họ́ kó ni ó ṣe rí ẹ rí pé ìjìyà náà pọ̀ jù so bẹ́ẹ̀ àwọn èèyàn márùn-ún aburú ti ń bẹ̀rù nǹkan bẹ́ẹ̀ ìbáyé pé wọ́n mọ̀ ni wọ́n à ní ṣe hadith hadith sọ́yìn ni nínú muslim ló wà imaamu nawawi ó ní fíhì dalilu ala tahrimi nìyà eléyìí hàn ó fi hàn pé haramu ni ká kéde òkú wa huwa mujma'un kò sì sí ìyapẹ́ ẹnu kankan lọ́dọ̀ àwọn afa lórí ẹ̀ so eléyìí ni. Uh, ìparí ìtumọ̀ àdìsí ètò kọjá àdìsí ètò àmàkànsí òun náà àdìsí méjìlá kàlera wọn torí pé òun náà báàbí wọn ó fẹ́ jọra wọn àdìsí alákọ̀ọ́kọ́ ni àdìsí Aisha one seventy two lọ́dọ̀ mi ń bí ẹni o máa kí ni nọ́mbà rẹ̀ mẹ́ẹ̀ ok àdìsí Aisha tó ní àdìsí Aisha náà ni méjèèjì wọ́n tẹ̀lera wọn ni lamma shtaka nabiyu sallallahu alayhi wa sallam. ذكر بعض النساء كنيسة رأتها بأرض الحبشة يقال لها ماريا ó ní nígbà tí anabi sàlá sàlám ò gbádùn àìsàn yìí àìsàn tí anabi sàlá sàlám ò padà tó tó tó fàyè lẹ lórí ẹ ni so nígbà tí anabi sàlá sàlám ò apá kan náà àwọn ìyàwó ẹ tí wọn tí wọn jókòó tì wọn wá ń sọ̀rọ̀ nípa church kẹnísà church kan tí wọ́n rí bí ardi habasha ní habasha ethiopia yukọ́lù láha maria ó kọ chọ́ọ̀chì ní maria wakanat umu salama wa umu habiba atata ardal habasha umu salama àti umu habiba àwọn ṣe hijira lọ sí habasha síwájú kan tó ṣe hijira lọ sí madina so wọ́n rí irú àwọn chọ́ọ̀chì wọn wá ń sọ̀rọ̀ rẹ̀ níwájú anabi sallam níbi tí ò ti gbádùn fàdákàrọ̀tà من حسنها wa tasawiriha wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ru dídá tí tọ́ọ̀chì náà dá bí wọ́n ṣe ṣe lọ́sọ̀ọ́ àtàwọn àwòrán tó wà nínú ẹ̀ farafa arasahu wa qala níbi tí anabi ò ti gbádùn náà lọ́wọ́ agbórí ẹ̀ sókè lọ́wọ́ sọ pé ulaika idha mata fihim rajulun àwọn tẹ̀ ń gbé wọn tí ẹnìkan tó bá kú nù wọn as lẹ́ni eré banaw ala qabrihi masjidan wọ́n wà kọ́ mọ́sálásí lórí kábàrí rẹ̀ ibi wọn bá sínsín wọ́n kọ́ mọ́sálásí masjid níbi ẹni pé ibi ìjọsìn kìí ṣe mọ́sálásí tá a mọ̀ ní ti àwọn mùsùlùmí thumma sawwaru fihi tilka sura lẹ́yìn ìgbà wọn bá kọ́ ibi ìjọsìn lé orí orí tẹ́ rẹ̀ wọ́n tún wá ṣe àwòrán rẹ̀ wọ́n wá inú ibi tán ti ń sin lọ́wọ́ ulaika shirarul khalq inda Allah Ànábì ní àwọn yìí àwọn ni ẹ̀dá tó burú jù lọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn tán ń serú eléyìí àwọn ẹ̀dá tó burú jù lọ́dọ̀ Ọlọ́run Ọba àti gbọ́ eléyìí bá حديث لك جوني حديث عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم fi maradihi alladhi lam yakun minhu anabisa asalam sọ níbi àìsàn rẹ̀ tí ò dìde lórí àìsàn náà la'ana Allahu yahudu wa nasara ọlọ́run sẹ́bilé àwọn yahudu àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajid wọ́n mú kábàrí àwọn ànábì wọn wọ́n sọ di masilasi ilé ìjọsìn qalat Aisha wọn sọ pé walawla dhalika tí kì í bá ṣe ni la ubriza qabru wọn ò bá jẹ́ kí kábàárì anabi sàlá sàlám kó hàn káwọn èèyàn máa rí ghayru annahu khushiya an yuttakhadha masjida ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù káwọn èèyàn wá má máa mú ní masalasi kí má lọ kí máa kírun bẹ̀ ìdí protection tẹ̀rí tí wọ́n ṣe fún kábàárì anabi sallallahu alayhi wa sallam ní masalasi madina torí káwọn èèyàn wọ́n má máa lọ kírun bẹ̀ gbogbo bí wọ́n ti wá ṣe protection tó náà ẹ rí àwọn èèyàn aláṣejù tó yẹ pé ibi tẹ́ ti tẹ́ máa kọjú sí àyè tó wà tẹ́ máa kọjú sí ẹ̀kẹ́yìn sí àkẹ́bílà ni so automatically kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe kírun bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ibi wọ́n kọjú sí náà ẹlòmíì fẹ́ẹ́ lè máa kírun bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ìwà àbàjẹ́ làwọn èèyàn máa ń ṣe ń bẹ̀ tí ì bá ṣe àwọn àwọn àwọn police tó ń lé àwọn èèyàn so àdìsí àdìsí ẹlẹ́ẹ̀kejì yìí ó fi hàn wá pé àìsàn tánàbí sàásálàm ṣe tí wọ́n fi sọ̀rọ̀ yìí àìsàn tí ò dìde lórí ẹ̀ ni kí láǹfààní ẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ ni pé eléyìí nìsín kò sí ẹnìkan tí ó wà á wá fún wa tí ó wà sọ pé àdìsí yìí mansukh ipe wọ́n ti pa ìdájọ́ ẹ̀ rẹ̀ torí pé àdìsí ọ̀hún gan àdìsí tó wá ní ìgbẹ̀yìn ayé ànábi sallallahu alayhi wa so ẹnìkan kan wà lè wá lónìí kó sọ fún wa pé àdìsí yẹn mansukun so àǹfààní tó wà ń bi ká máa kí ni tàríkì hadith mi bákan náà àwọn afáàní ìdájọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àkídà ni ó ní í ṣe pẹ̀lú tawhid so ohun tó bá sì ní í ṣe pẹ̀lú tawhid anasru kèéwọ̀ ohun tí nasuku máa wọ̀ lásán ni àwọn ahkam àwọn ìdájọ́ ṣẹ̀ríà ohun ni nasuku máa wọ̀ alákọ̀ọ́kọ́ nígbà tí hukmu zina ó yàtọ̀ lálákọ̀ọ́kọ́ ń bọ̀ ya wọ́n ṣe nasuku hukmu zina wọ́n mú ìdájọ́ mi wá bákan náà ni àwọn oríṣiríṣi àwọn hukmu ti nasuku wá tí wọ́n chẹ́ǹgì ìdájọ́ ẹ̀ bẹ́t tó bá jẹ́ mọ́ àkídà nasco lè so wọ́n ní dákàrọ̀ báàdù nìsa ìyá àwọn apá kan nú àwọn ìyàwó ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn ni ummu salma àti ummu habiba ummu salma ó là ń pè ní romla bintu abi sufyan abu sufyan sahabi anabi sa sallam ni ọmọ ẹ̀ ó ní ummu habiba ó kọ́ rẹ̀ romla. ó se hijira pẹ̀lú ọkọ ẹ̀ lọ sí habasha nígbà wọn dán ọkọ ẹ̀ ṣe rí dá ọwọ́ ẹ̀sìn christian ó fi bàbá le, lẹ̀ ó fi ìyá ẹ̀ lẹ̀ ó fi ìlú rẹ̀ lẹ̀ torí ẹ̀sìn islam ó tẹ̀lé ọkọ rẹ̀ lọ hijira lọ sí habasha. ọkùnrin wa ló ṣe rí dá lónìí tó wá di christian tó fi ẹ̀sìn lẹ̀ ó wá ń gbìyànjú láti jẹ́ pé kí umu salima náà kó náà tẹ̀lé òun lórí eh, ẹ̀sìn tó gbà ó kọ̀ umu salima kọ̀ so umu salima wá di pé kì í jáde mọ́ wọ́n sì ti bí ma umu habiba wọ́n ti bí habiba yẹn so now nísìnyí bàbẹ́ àtìyẹ́ wọ́n wà lọ́nà ọ̀tọ̀ ọkọ rẹ, tó jẹ́ bàbá ọmọ ẹ̀ òun náà wà lọ́nà míì òun wá dádúró ó di ọmọ òrukàn nílùú àlejò ó wá pé kì í jáde nínú kì í fẹ́ rẹ́ nìkankan ìrònú ìlú ẹ maka ò ṣe padà sí torí pé maka bàbá gan la fìyà jẹ mùsùlùmí bóun ló ti fẹ́ maka. kí irú ojú wo lọ fẹ́ fi wo àwọn èèyàn wọn lójú tì ọ́ ṣé bẹ́ẹ̀ ń tọ́ bá lọ ṣe hijira náà nù wọ́n di pé kì í jáde kó nu yàrá ó wà bẹ́ẹ̀ ìròyìn ti kan anabi sallallahu alayhi wa sallam lànàbi sallallahu alayhi wa sallam bá ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ ọba habasha so òun ti sì di òun ti di muslim ìpè kí ọba habasha kó jẹ́ òun wọ́n ṣe ìyàwó láàrin wọn àti Ummu Habiba so now a ó rí i pé ọlọ́run bá fi ó mú eh, ọ̀nà àbáyọ fún Ummu Habiba ìgbéyàwó wa lásìkò tó yẹ àní ìgbéyàwó tó tún lóore di ti ọkọ rẹ̀ lọ anabisa asala ò torí pé ẹwà rẹ̀ kò pẹ̀lú torí pé Eh, ọlá tó ní ọfẹ́ torí kíni torí at-takaful al-ijtima'i ó ní kéèyàn kówọ́ jọ láti take responsibility ẹ̀ tí ìṣòro bá kàn so èyí tó sì jóbìnrin ọ̀nà wo la fẹ́ gbà ràn lọ́wọ́ kò sọ́nà míì tá a fẹ́ gbà lọ́wọ́ ju pé ká fẹ́ ká fi sábẹ́ àbò wa ká máa jẹ fún ká máa mú fún ká máa wá sọ fún un so ìdí inú táyà nàbí sàlám sàlám tó ti fẹ́ Ummu Salma lẹ́yìn ìgbà so ọba habasha ń lọ san sadaki wọ́n wá wọ́n wá yẹn lòmíì nínú àwọn mùsùlùmí tán jọ wá láti jẹ́ wàlíì Ummu Salma lọ Ummu Habiba afwan Ummu Habiba so bí wọ́n ti bí ọ̀rọ̀ Ummu Habiba ti jẹ́ nìyẹn àmọ́ Ummu Salma oní hindu بنت أم أبي أمية ابن المغيرة إلي أقاري أني أبو ní Abu Salama àwọn méjèèjì náà jọ ṣe hijira lọ sí Habasha wọ́n sì jọ padà wá nígbà táwọn mùsùlùmí padà wá sí Maka àwọn mùsùlùmí padà wá sí Maka kọ pẹ́lá Nabi sàásálà ni kí wọ́n ṣe hijira lọ sí Madina torí pé hijira wọn wọ́n wá láti Habasha. pẹ̀lú èrò pé gbogbo mọ́kà ti gbẹ̀sìn ìròyìn tọ́kàn wọn nù bẹ̀tí ń gbà wọn débẹ̀ ohun tí wọ́n ń rò kọ́ so ìjìyà tó sá fún oníwọ̀n padà wá wọ̀ kódà Ummu Salma yìí ọmọ ọkùnrin àwọn ẹbí ọkọ rẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ wípé wọn ò hijira pẹ̀lú ó fọmọ ẹ lọ hijira. pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n wá dán ọkọ ẹ̀ ó ṣe ṣahada badr àti uhud uhud yẹn ló ti wá ní wound ètò lágbára tó ń ti bẹ́ẹ̀ náà lórí wound yẹn anabi sàlá sàlám tó fi ṣe aṣíwájú àwọn sójà lọ sí ogun kan lẹ́yìn bọ̀ wá padà dé wound yẹn gangan ló wá mú ikú ẹ̀ wá ó sì bí àwọn ọmọ tó pọ̀ so now obìnrin ní ìsìn ó ti di eh, kí lápè opó àwọn ọmọ sì ní tí wọ́n pọ̀ ta ló fẹ́ ṣe á fi ilẹ̀ kó wà bá náà ní kó di wàhálà fún so this is why tí a lè sọ àṣálà fi fẹ́ Ummu Salma so láì tí kì í bá ṣe Aisha nìkan kò sí ìyàwó kan tí Ànábì fẹ́ tó ọmọ gé so eléyìí rọ́dì ni fún àwọn ọ̀tá àwọn ọ̀tá ẹ̀sìn Islam tí wọ́n tí wọ́n fi ẹnu àtẹ́ kan Ànábì sallallahu alaihi wasallam pé ó ó aṣíwájú ni tó fẹ́ràn obìnrin ìbá yẹ pé ó ń gbéyàwó torí ìfẹ́ obìnrin ni àwọn ọmọge ni ọba máa fẹ́ kì í ṣàwọn adélébọ̀. náà so àlẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní kẹ̀nísà kẹ̀nísà ó ní máàbàdùn nasara ibi táwọn nasara tó ti máa ń tó ti máa ń sin ẹ̀sìn so Sayyidina Umar ó ní inna la nadkhula kanaisakum min ajali tamathili alladhi fiha suwar ntí àìfi wọnú chọ́ọ̀chì yìí ó ní pé àwọn ère àti àwọn òwòrán tẹ́ kó jọ sínú rẹ̀ ní làwọn ìfi wọ̀ wọ́n ní abdullahi ibn abbas a máa kírun níbi mábàdà àwọn yahud gbogbo etí ọba ti sí àwòrán nú ẹ a máa kírun nú ẹ tásìkò òun bá bá yọ wọnú mábàdà àwọn yahud àbí kanisa àwọn nasara tí ọba ti sí àwòrán nú ẹ yóò sì kírun yọ jáde lọ so eléyìí fi hàn pé ìdí tí mùsùlùmí ò ní wọ eh, Eh, church ni pé tí àwọn àwọn àwòrán àtàwọn ère eh, Mariam àbí Jesus bá wà nú ẹ̀ sọmọ tí kì í bá ṣe yẹn kò sí nǹkan kan tí ó mú mùsùlùmí láti máa wọ church torí pé ilé ìjọsìn Ọlọ́run ni náà bákan náà nínú àdísì àfihàn pé kéèyàn ó ṣe nǹkan torí àníyàn tó dáa kò mú ká sọ wípé iṣẹ́ tó ṣe dáa kò mú ká sọ wípé iṣẹ́ ọgbà yẹn létí ń sìn ó wá mú ọ̀nà kọ́ọ̀tì wọ́n á ní kọ́ two million torí iye títọ́ gbá tó wá dé à mo sì gbé títorí àníyàn tó dáa ní o <laughs> wọ́n máa báyà lé títorí àníyàn rẹ tó dáa ọ̀sọ́ etí tó gbá di ẹ̀tọ́ fún ọ so téèyàn bá ṣe nǹkan tí sẹ̀ríà ò mú wá kọ́ wá ló ṣe torí àníyàn tó dáa ni èèyàn kà ṣe èèyàn kà ṣe ó fi àsìkò ṣòfò lásán ni now kí nìdí torí pé anabisa asala ni àwọn nì wọ́n máa ṣe súra ẹni renú wọn ìdí tí wọ́n fi ṣe ni pé wọ́n máa rí wọ́n máa rántí àwọn rúwà tó wù àwọn náà máa try láti imitate ìdí táwọn fi ṣe nìyẹn àníyàn táwọn fi ṣe nìyẹn bẹ̀tí nígbà táwọn tí wọ́n ṣe nǹkan yẹn tí wọ́n kú tán àwọn tán wá lẹ́yìn wọn àwọn ọ̀mọ̀dímọ́ wọ́n ti rí ìtọ́wànú ilé ìjọsìn wọ́n ti lérò pé àwọn ni ọlọ́run sọ̀tàn bá fẹ́ bẹ lọ́run iwájú wọn wọ́n lọ wọ́n máa bẹ lọ́run ní iwájú tiwọn táwọn ti gbanú tún dájú ti àsìkò yìí lọ torí bá wọn wọ́n ń ṣe ni li yuqarribuhum ila Allah torí àti súnmọ́ wọn mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ tòní ń kọ́ tòní ló burú jù ẹ rí i pé níbi àwòrán òun náà ti mú ṣírkù wọnú ẹ̀sìn islam táwọn èèyàn ọlọ́mọ forí kalẹ̀ níwájú fọ́tò àáfàá kan so ṣíṣe nǹkan pẹ̀lú àníyàn tó dáa kò mí kọ́ pé nǹkan téèyàn ṣe dáa tí ọba ti wá tí islam ọba ti mú wá n tó burú ni gbogbo bó ti wulẹ̀ kí àníyàn èèyàn dáa tó àwọn ṣe pẹ̀lú àníyàn tó dáa ni ṣùgbọ́n kì í ṣe ti ọ̀dà ni wọ́n ṣe. náà bákan náà anabisa ọ̀sánlám ó gbàdúrà wípé allahumma la taj'al qabri wathanan yu'bad wọlọ́n ọba má ṣe jẹ́ kí kábàárì mi ó di òòṣà tí wọ́n máa bọ má jẹ́ kí kábàárì mi ó di òòṣà tí wọ́n máa bọ tí ànábì sàásẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti hàn tó ti tó ti tó ti dé sí àwọn àlùmọ̀ rẹ̀ lọ́wọ́ láti máa kírun nínú kábàrí àbí máa dojúkọ kábàrí láti máa bẹ lọ́hùn bẹ́ẹ̀ náà ló sì tún ní pé wọ ọlọ́run ọba ọmọ jẹjẹ má ṣe kábàrí mi ní òòsà táwọn èèyàn ọmọ bọ so báwo ni ó wà tí wàá jẹ́ lónìí tí ó jẹ́ pé nínú àwọn mùsùlùmí náà láti rí láwọn tí wọ́n lọ sí kábàrí láti máa lọ bẹ ọlọ́run àbí bẹ ń tọ́wà nínú kábàrí nǹkan fún rẹ̀ èyí tó burú jù gan nu ẹni ọ wà nù kábàárì gangan ni wọ́n ń bẹ̀ pé ṣe nǹkan báyìí fún mi ìwọ ṣéèkù kàzá ṣe nǹkan báyìí fún mi. so anabi ni ishtadda ghadabullahi ala qawmi takhadu qubura anbiya'ihim masjida ìbínú ọlọ́run ó le koko lórí àwọn ìjọ tí wọ́n mú kábàárì ànábì wọn tó ń sọ di ibi ìjọsìn àwọn ànábì nù kìí ṣe ṣéwù torí pé bó ti wulẹ̀ onífẹ̀ẹ́ ṣéwù tó ṣéwù ọ̀tá nàbí bọ́ bá ti àá fún lọ́lá ọlọ́run ọ̀ràn sí wa ọlọ́run sì rán nàbí sí wa àjò so now nísìn a rí pé aburú ó ti bẹ̀rẹ̀ sí spread inú ẹ̀sìn Islam léyìí tó lágbára gan tó sì jẹ́ pé àwọn èèyàn ò ṣe ń pamọ́ mọ́ wọ́n ń ṣe é hàn ní lẹ́yìn ìgbà wọn ṣe bá ṣe tán wọ́n tún wá pòsẹ̀ sínú mídíà kínní àwọn èèyàn àmọ́ rí nínú ìbàjẹ́ tí wọ́n ṣe nínú ṣírkù tán ṣe nínú ẹ̀sìn Islam bákan náà ìrìbìtá ìrìtìbátù sura bí ṣírkù àwòrán ó ní í ṣe papọ̀ mọ́ ṣírkù àwòrán tá a rí wọn ó ní í ṣe papọ̀ mọ́ ṣírkù kí ni àlàkà wọn àlàkà wọn ni pé ṣírkù àkọ́kọ́ lórílẹ̀ ayé àwòrán ló bí wá ṣírkù àkọ́kọ́ lórílẹ̀ ayé àwòrán ló bí torí pé àwọn tí wọ́n ń ṣe tàmáfíìlì yẹn wọ́n ń ṣe torí pé àwọn èèyàn rẹ̀ inú wọn ni wọ́n ń ṣe láti máa rántí wọn ni so nígbà tí àwọn àwọn tí wọ́n ṣe yẹn tí wọ́n lọ tán ṣe tán ó wọnú ẹ̀mí àwọn àwọn tí wọ́n tán gbẹ̀yìn wọn sọ sẹ́ẹ̀rẹ́ àwọn yẹn àwọn ni bàbá yín máa ń bẹ tọrọ òjò lọ́wọ́ wọn ẹni wọn fà bẹ bímọ iwájú wọn ní lọ ẹni tí ń bá tí ń bá ń tọrọ àrísìkì ọ̀dọ̀ wọn ní ọ̀lọ́ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí lọ́ọ́ máa bẹ òòsà nìyẹn so eléyìí fi hàn pé àwòrán haramu ni àkọ́kọ́ wọn kó oríṣiríṣi àwòrán dátòlì àrùwà ohun ká ṣe àwòrán èèyàn ká yà àwòrán ẹranko abẹ́já onú ni gbogbo ń tọ́ba lẹ́mí haramu ni. Qadi Iyad ó ní ajma'u ala man'i ma kana lahu dhil àwọn afa àwọn fẹnu kò lórí pé gbogbo ń tọ́ba ti ní bòógì gbogbo nǹkan tó bá lóyún bòógì haramu ni ká ṣe àwòrán ẹ̀ wọn ò pa gbọ́ mi wọ́n àlà wujubi tagyiru ìgbé tá a bá tiẹ̀ wá sí ọ̀ràn yẹn ni wá ká ká ká ká ká ká yí padà ká yí padà yìí ni pé gbogbo ọ̀nà tá a bá máa ṣe láti fi láti fi yí padà so that ẹni tí ń bá rí kò ní rí súra nǹkan abẹ̀mí lára ẹ̀ illa ma warada fil àyàfi àwọn nǹkan tó bá jẹ́ bíi eré nǹkan eré lil banat torí pé àwọn ọmọdé warrukhsatu fi dhalika wọ́n ṣe ìdẹ̀kùn lórí èèyàn ohun tó bá jẹ́ nǹkan eré ọmọdé nǹkan eré ọmọdé òun náà kọ́ mọ́jọ́ ọmọ láńgídí bí irú bèbí kọjá nǹkan míì ló dáa jù torí pé wọ́n ní Aisha radiyallahu anha mi ò mọ síhà afẹ́r náà wípé malaika Jibril ó kọ̀ láti wọlé nígbà tó fẹ́ wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí nǹkan eré kan tí aisha tó fi ń ṣeré tó wà nù ilé ó ní malaika jibril fi kọ̀ láti mọ́ wọnú ilé anabi sallallahu alaihi wa sallam bó ti wù lórí àwọn súnà wa la pé àwọn malaika ọlọ́wọ́n kì í wọbi tí àwòrán bá wà àwọn míì nínú àwọn afa wọn ni inna dhalika mahmulun ala wọ́n ní makuru ni wa anna tashdidu kana fi dhalika zaman ipe kíkọ̀ fún wa pẹ̀lú agbára ní haram ní àsìkò náà ni kìí sásìkò yìí mọ́ likurbi ahadi nasi bi ibadati al-awthan torí gbígbà yẹn àwọn èèyàn wọn pẹ́ tí wọ́n fi ìbọgibọ pẹ wọn àpẹ tí wọ́n fi lẹ̀ ó ṣẹlẹ̀ ní gazwatul Hunain nígbà tó ń ṣe fọ́tù Mẹ́kà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbẹ̀sìn lọ́jọ́ náà tán pọ̀ jantirẹrẹ láti fọ́tù Mẹ́kà yẹn náà lọ́sì ti lọ sí gazwatul Hunain àwọn tí wọn ò tí ì mọ nǹkan kan pa ẹ̀sìn àwọn náà tẹ̀lé wọn ẹlòmíì èrè rẹ̀ tó ṣe pẹ̀lú kínní ó wà lápò rẹ̀ <laughs> ó wà bet ọ̀rọ̀ àwọn afáàyè ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tí ó ní òdodo ní pẹ́ẹ́pẹ́ kódà ìbàjẹ́ ní òbí tàbá ní haramu rẹ̀ lásìkò àkọ́kọ́ ni kìí ṣe àsìkò òní torí pé ẹnìkan wá sọ́dọ̀ Ibn Abbas radiyallahu anhu wọ́n ní inna ma'ishati min sun'ati yadi iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ ọwọ́ mi ni mo ń ṣe ó ní mo fi ń jẹun wa inni asnawu abi tasawir àwọn àwòrán yìí lèmi máa ń ṣe táwọn èèyàn ọ̀rà ní máa fi ṣe ní máa jẹ ní Ibn Abbas wá sọ pé láwọ hadithuka illa ma sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul mi ò ní dá ọlọ́run kankan àyàfi tí mo gbọ́ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń sọ wípé man sawwara suratan fa inna Allah mu'adhibu gbogbo ẹnikẹ́ni tó bá ya àwòrán kan ọlọ́run ọba ó fìyà jẹ faraba arúgbájúlù rọ́bùwátàn arákùnrin yẹn ló wá dúó ibn abbas bí ìgbà tó yẹ pé ojú rẹ̀ wá pọ́n bá ní ìwòrán ní yàwòrán yìí ma kí wàá ní tó wọn máa ni ibn abbas in illa àyàfi pé àwòrán lọ́màrà lọ́màyà fàálẹ́ kẹ̀bí hábi ìṣàjà máa ya àwọn agi àti ntọ́jọ́ ẹni pé tí ò lẹ́mì máa ya àwọn agi àti ntọ́jọ́ kúlù ṣe in lẹ́yìn sàfihàn ruh gbogbo tí ọba ti lẹ́mì athari ọwọ́ àná sọ Bukhari àti Muslim imaamu Nawawi ó taswir suratul hawan haramun shadidatu tahrim àwòrán ẹranko gbogbo wa náà ẹranko ni wa hayawan ni wa àwa ti wa hayawanu natik ẹranko tí sọ̀rọ̀ àwọn tí àwọn bẹ́ẹ̀rọ natik àwọn kì í sọ̀rọ̀ so gbogbo ẹnikẹ́ni tí ó bá ya àwòyàn ẹranko haramu ṣẹ̀dídù tahrim haramu ni ní haramu tó lágbára wọ́n wọ́n mi kàbáyé ó wà ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá لأنه متعود عليه بهذا الوعيد الشديد torí pé àdéhùn ìjìyà ń bẹ lórí ẹ̀ gbogbo tá a bá tá a bá ṣe tó ní ẹni ọba ṣe á fìyà jẹ haram ni gbogbo ẹ̀ṣẹ̀ kankan tó bá ẹni tó bá ṣe o á fìyà jẹ haram ni nǹkan náà wọ́sùn táwọn afá àti máa fi hàn haram nìyẹn àbí kún ní la'natullah haram ni àbí ní wailu haram ni àbí fi gbé ẹni á náà jẹ haram ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti sọ wípé eh, wọ́n fi ìyà iná jẹ̀yàn haramu ni wasawamu makana fi thawbin abisatin aw dirham aw dinar kò síyàtọ̀ ntí ń bẹ lára aṣọ àbí tí ń bẹ lára cotton àbí tí ń bẹ lára dirham owó aw àbí bí irú àwọn coins aw àbí nǹkan bẹ gbogbo ẹ̀ haramu ni ọ̀nà wọn la fẹ́ gbà lónìí tiwa tó yẹ pé owó tà ní ẹgbẹ́ àwòrán bẹ́ẹ̀ lára ẹ̀ náà amma taswir surati shajar àmọ́ kéèyàn ya àwòrán eh, igi wa ghayru dhalika àtàwọn nǹkan míì mimma laysa fi suratu hayawan tí kìí ṣe èèyàn tó lẹ́mìí hada hukmun nafsu taswir ipe eléyìí ni ìdájọ́ àwòrán lọ́dọ̀ tiwa ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa orin táwọn náà lọ̀rọ̀ ní bí ma'nahu qala jama'irul ulama mina sahaba wa tabi'in wa man ba'dahu orí ọ̀rọ̀ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba àtàwọn tabi'in oníwọ̀n lọ lórí ẹ̀ wípé káyà àwòrán èèyàn àbí àwòrán ẹranko haramu ni. وني أما اتخاذ المصور في صورة حيوان فإن كان معلقا على حائط أو ثوبا ملبوسا أو عماما نحو ذلك فهو حرام kọ́wájẹ́ pé in tí wọ́n ya àwòrán ẹranko sí lára ó ní àwà fi ṣe bíi thawb aṣọ wíwọ̀ àbí àmàmà ó láwà fi ṣe ráwàní àbí ìbòrí àbí kọ́yẹ́ pé ó ní cotton gbogbo yẹn haramu ni kò wá sí ìyàtọ̀ bẹ́yìnà máa láwù dín wọ́n máa lá dín làláwù kò sí ìyàtọ̀ láàrin tó ní tó ní bòògì àti tí ò ní bòògì kí ló gbà lérò pẹ̀lú tó ní bòògì náà èyí tá a káàb torí pé tẹ bá gbé kalẹ̀ ó ní bòògì èyí tó wà lára tákàdá àbọ̀ lára aṣọ kò ní bòògì ló wá ní ká má gbàgbé pé èyí tí anabisa asalam tó bínú tó ní kí àìsàn yọkò ní ara lẹ̀kùn sóníbò yìí kò níbò yìí súra ni àwòrán ni ti ń bẹ lára aṣọ so ẹni ọba ní àyàfi èyí tó níbò yìí nìkan ló jẹ́ haram kílẹ̀ rí ẹ̀ kí ló dé tí anabisa asalam fi ní kí àìsàn kó fa aṣọ yọkò lára lé so eléyìí nìyẹn so àwọn afá mi wọ́n ní èyí tó bá ní bòójì nìkan ni òní ṣùgbọ́n àwọn bíi ṣubú Sheikhul Uthaymeen àti àwọn míì nínú wọn wọ́n ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ fọ́tò a sì ti sọ̀rọ̀ rẹ̀ ní àsìkò tí ó lọ ó lè jẹ́ pé àsìkò lè gbà á láyè láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ bẹ̀tí insha Allah ta'ala. Ase ṣe àdéhùn pé a wà sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ó wà nú àwọn nǹkan tí tó tó tó jẹ́ tó tó ṣe tó ní wàhálà láti lè kó jọ lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe lónìí fọ̀tò ni ẹ rí i pé kódà ansẹ̀ tí wọ́n ń ṣe lónìí tánsẹ̀ tuntun bá jáde ní táwọn èèyàn ó wò lára rẹ̀ nítorí bóun ni fọ́tò rẹ̀ ṣe rí àwọn tí wọ́n sì ń ṣe àwọn náà fọ́tò náà ni wọ́n tẹrí mọ́ láti máa ṣe é tó dáa èyí tá a lè yà tá a lè ya èyí tá a lè ya wájú gbogbo ẹ̀ náà torí àwòrán náà ni òun náà ni wọ́n sì ń jọ́ ta kí ni tá a wá ṣe lónìí tí ò sáwòrán bet àwọn nǹkan míì wà táwa lágbára lórí ẹ̀ àwọn nǹkan wà tó yẹ pé alágbára lórí ẹ̀ kọ́dà wọ́n wọnú ilé mi àwọn fọ́tò bàbá ìyá ọmọ mo fi ráńdì ilé ṣé mo lágbára láti yọkú àbí lágbára yìí mo lágbára rẹ̀ so mi ò ní mi ò ní hújà kankan mi ò ní hújà kankan àbí ẹlòmíì fọ́tò àwọn àfà kódà nínú mọ́síláṣí fọ́tò àwọn àwòdìyà àwọn lẹ́sọ̀wọ́n láwòdìyà àwọn òkú pera wọn bẹ́ẹ̀ so fọ́tò wọn ni ó wà nínú mọ́síláṣí eléyìí ní ìsìn wọn lágbára láti yọkù àbí wọn ò ní wọn kúkú ní ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ lọ sí maka for example yóò ṣe passport ṣé yóò lọ maka tí wọ́n bá ṣe passport eléyìí ní ìsìn kò lágbára kankan lórí ẹ̀ kò lágbára kankan lórí ẹ̀ àbáwọn nǹkan míì wọ́n fẹ́ lọ wáṣẹ́ wọ́n á ní kó má wọn passport ẹ̀ wá wọ́n fi kan sórí file wọ́n fi kan sórí kádà kọ́ wá ní àràrà ah, èmi èmi fọ́tò ajẹ́ kò ní ṣiṣẹ́ nù so eléyìí dì sí kò lágbára kankan lórí ẹ̀ so gbogbo téèyàn bá ti ní agbára lórí ẹ̀ lórí títí ẹ̀ fún rẹ̀ fa àárín kan kí ọlọ́run bá kí ó forí jìn wá bẹ́ẹ̀ èyí tá a lágbára lórí ẹ̀ fúnra wa káwọn ní ká gbìyànjú láti sọwọ́ rẹ̀ nù wallahu alam àfa ti fi àsìkò hàn mí ṣùgbọ́n eh, àwọn ọ̀rọ̀ tó kù náà ni man'u bina'ul masjid ala qubr ká kọ́ mọ́sálásí lórí kábàárì àbí ká sin òkú sínú mọ́sálásí mọ́sálásí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kò sí kábàárì kankan náà ńgbà òkú wa kú tán àwa nínú mọ́sálásí náà láti sí àwọn míì wà nílẹ̀ yorùbá kódà ilẹ̀ tí èsè lóye yorùbá náà ń ṣe ó jẹ́ pé àáfàá ni ó lè jẹ́ pé nǹkan ló kọ́ mọ́sálásí wọ́n á ní nítorí pé ló kọ́ mọ́sálásí inú mọ́sálásí náà láàsìn sí àwọn náà mẹ́rin wá gbogbo ẹni á ṣe àlàyé lórí ẹ̀ so á dúró báyìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ́ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí o forí ẹ̀jẹ̀ wa assalamu alaikum wa rahmatullah. aleykum salaam. nípa richieste di hanno pubblicate fuori kí wọ́n máa fẹ́ bí yẹn gan èdè. irú irú kí ló máa ṣẹlẹ̀ ó ní mọ́tò ìka ìpín káwọ́sá bá rí ìwà ní ohun gbèrègbè ẹ̀ tí Yorùbá náà bá rí ọmọ ọ̀pẹ ìmọ̀lá concept pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n ó ó wà derogatory ẹ̀ kó insult mi. insult ẹ̀. Eh. ṣe pé ìdílé yóò yẹn báyìí ó dá nínú ẹ̀sìn. kò dáa èèyàn náà wọ́n ṣe ó máa ń wá torí ní agbọn insult náà ló ti máa ń wá ṣùgbọ́n ó ti wà tẹ́lẹ̀ lásìkò àwọn Arabs kódà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìgbà tí Islam dé wọ́n máa ń pèèyàn wọ́n ní ẹni báyìí wọ́n ní Yemeni ni àbí kún ní kún fi èdè ẹ̀ pé so ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà tí àrùn tá àrùn ká ó láwọn tó yẹ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ orúkọ wọn tán wọ́n tún wá fi èdè wọn pé ní ẹ̀ nísìn is just a ta'aruf and then that is the ohun gangan ni hikma ti ń bẹ ní ọlọ́run sí ẹ̀yà wa lọ́tọ̀ọ̀tọ̀ èdè wa lọ́tọ̀ọ̀tọ̀ ó ní lita'arafu so àtàárùf nìyẹn bẹ̀tẹ̀ ìdáwà sọ ní ìsọ pé a fi a fi bùyànkù gẹ́gẹ́ bíi mẹ́là ní ìsìn gbogbo ẹni gbogbo haúsá mọ́là so kódà bí èsè mọ́là torí pé mọ́là mo ní àfa bẹ́ẹ̀ àwọn ọ̀sán ní sọ pé àfa ni wọ́n sọ pé mọ́là haúsá ni so bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n nu bèèrèbè ni bèèrèbè ni àwọn náà ń sọ ní sọ ìyẹpẹrẹ ni so eléyàn ò dánú ẹ̀sìn Islam àtọ̀rọ̀. irú ìgbìyànjú ni a fẹ́ fún àwọn èèyàn ní àwọn ẹbí abara wa sí lọ pé owó púpọ̀ àmọ́ àwọn ọ̀rẹ́ dà bí kì í responsibility lórí owó gan fún rẹ̀ gan òun náà gbìyànjú ni tó ìlú ní nǹkan tí a fẹ́ ṣe sọ lórí. àkọ́kọ́ ni pé gbogbo ẹni tí ó ṣe tẹ́lẹ̀ náà ó láti lè jẹ́ pé ẹni tí ó lè ṣe ni ọlọ́run ò fi lé wa lórí ní tá à lè ṣe so èèyàn wá ní torí pé òun fẹ́ ṣe òun fẹ́ ṣe sunna anabi sàlám àbò fẹ́ ṣe ìrànlọ́wọ́ tí ò sì lágbára ìrànlọ́wọ́ náà ṣé nǹkan ẹ̀yìn ni kìí ṣe nǹkan ẹ̀yìn àtọ̀ ntẹ̀yìn ò bá lágbára rẹ̀ kò ní ṣe ntẹ̀yìn bá lágbára ẹ̀ ni so ẹni oníyàwó kan tó sì ní agbára àti tọ́yàwó mẹ́rin tó bá rí wo obìnrin báwọn kọ́ràn lọ́wọ́ kó fi kún yàwó ẹ̀ lé kò sábúrú nù ẹ̀ bẹ̀t ẹni tí ò wá lé tí ò tí ì máa lè bọ́ ẹ̀ ọ̀kan kódà kọ́ má jẹ́ pé eh, um, adélébọ̀ ó jẹ́ ọmọ gígan ni kò yẹ kó fẹ́ torí pé kò ní agbára àti àti fẹ́. Yeah. Alex. lásàkó pápá àti ẹni tí ẹ̀kú làpá àwọn onímọ̀ ìgbìmọ̀ jẹ́ kó lọ pé òkú mọ́ ó ní abúlé ju àyíwọ̀n yẹn lọ pé ìyá lè kó àìsàn yẹn látara fún wọn. ìrẹ̀ nílẹ̀ bá jẹ́ mọ̀ báwo la ti máa rẹ̀ wọ́n ṣe sìn àti báwo la ti máa kàn síra. wẹ́n ìyẹn àní àní agbára kankan lórí ẹ̀ torí pé àwọn onímọ̀ ni àwọn náà sì rí reality wọ́n sọ bẹ́ẹ̀ àwọn náà sì rí reality wípé àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣàyẹ̀wò lórí àìsàn yẹn gan àìsàn yẹn náà mú wọn pa wọn àbí ọ̀sẹ̀ rẹ̀ ni so that is that is reality kò sí tàbí ṣùgbọ́n nù ẹ̀ so now ó di dandan ká jìnnà sí ó di dandan ká jìnnà sí but tó bá wà lè jẹ́ pé nǹkan kan wà that is tó bá rọrùn tí nǹkan kan bá lè wà lẹ́yìn tí ó bá ṣe kó fi protect ara rẹ̀ wọ́n lè ṣe níṣe tayammum tayammum lásán ni wọ́n fi ntọ́ba wọ̀ yẹn ọwọ́ nìkíní yóò fi balẹ̀ yóò fi pa ojú ẹ̀ àtọwọ́ ẹ̀ and that is all èyí ń ti dúó ní dúó ìwẹ̀ bọ̀rúurì ni kò sí nǹkan kan tá a lè ṣe sí i. nípa kíkẹ́ ìwòsàn ara bọ́ kíkírun sí wọn láti ìbá ṣe pé tó bá jẹ́ pé dídúó níwájú wọn kò sí aburú kan tó lè tó lè cause a lè kírun sí wọn la tó bá lè cause aburú there is nothing we can do ju ká lọ kó wọn lọ gbé wọn bò lọ kò sí nǹkan kan tá a jù sí now alex. ẹ sọ Accord, tomorrow, church. Then, lókè àyọ̀ lọ pé túmọ̀ ó pọ̀ láti wọ̀ wọ́n ìgbà tẹ̀ ètò ọ̀la ó náà ló fi sọ pé n táwọn òfin wọnú ṣọ́ọ̀ṣì yẹn torí àwòrán yẹn tẹ kó sínú ẹ̀ ni. ẹ ẹ wá lè kó ní ìmọ̀gbà ní àwòrán ṣé a lè lo irú àwọn níta díẹ̀ onímọ̀ọ́jọ́ ẹ̀rọ recently ìsàlẹ̀ kí wọ́n pe apá wá sí nínú ṣọ́ọ̀ṣì pé kó wá fún ọ ní páàsì nínú ṣọ́ọ̀ṣì ní ṣọ́ọ̀ṣì yẹn before ẹlẹ́bìrọ̀ recently àwọn apá kan ti ń yọ nínú sọ tó máa gbé àwọn ará ẹ̀jẹ̀ program wọ́n pe àbá wa tó nà á fún ọ ní wá àbá ní pé bóyá lọ fún un láàmì àbújá ní wá àbújá wọn bẹ lẹ́yìn tó wà ní wá àtúntò òun tó bẹ̀ wọ́n máa kó àwọn ọmọ náà lẹ́yìn lọ́wọ́ máa lọ. wọ́n ilé ìtọ́jú ọjọ́ ti tó fa ìwọ̀n àbá yẹn lọ kó nǹkan tó lọ náà ọkàn sọ owó invitation Thank you. well ala kulli hal àkọ́kọ́ ni pé kìí ṣe haram ni fún mùsùlùmí kọ́ lọ sí church but lílọ sí church ẹ̀ kí ni tó fẹ́ lọ sí tó wá pé ntọ́ bẹ́ẹ̀ lọ sí ntọ́ jẹ́ halal ni lílọ rẹ̀ halal ni tó wá pé ntọ́ fẹ́ lọ sí ntọ́ jẹ́ haram ni lílọ rẹ̀ haram ni ó wà nù halal kọ́ yẹ pé a fẹ́ ṣe debate lórí ẹ̀sìn wọ́n á mú eh, eh, kí ni wọ́n ń pè venue kó wà nù church kó sábúrú tí guide the rules to guide the debate yẹn bá ti wà no problem in that now but ṣíṣe wáàzí ṣíṣe wáàzí tí wọ́n pè ṣíṣe wáàzí náà ni kò sí àkóṣàbúrú irú wáàzí wo lọ fẹ́ ṣe irú wáàzí wo lọ fẹ́ ṣe fún christian torí pé wáàsí ti máa ṣe fún mùsùlùmí ó yàtọ̀ sí wáàsí ti máa ṣe fún christian so náà ní sèmi tí mo ń lọ síbẹ̀ yẹn kó lè kó tó lè jẹ́ ẹ̀tọ́ fún mi òun ni pé mo fẹ́ ṣe istignamu fúrsọ láti use the chance yẹn láti fi hàn wọ́n pé ẹ̀sìn tí wọ́n ń ṣe o kì í ṣẹ̀sìn ẹ̀sìn tán wà lórí ẹ̀ kì í ṣe ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí nu tíra tiwọn àti tíra alukur'an ń bọ̀. lọ́sìn wọ́n yẹ báyìí àwọn tó ń tọ́jú that's another that's that's the, that's the problem torí pé in tí wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe àjọ̀dún kan ni tí wọ́n invite mùsùlùmí náà láti wá bá wọn ṣe àjọ̀dún àjọ̀dún tó ń ṣe ẹ̀sìn náà pé so that means pé òun náà bá wọn ṣe ẹ̀sìn so bet in tó máa lọ ṣe ó láti jẹ́ pé n tó tọ́ ni that is láti fi in tí wọ́n ṣe tó wà lórí ẹ̀ kì í ṣe ẹ̀sìn èyí tí tiẹ̀ gangan lẹ̀sìn tó lè dá mùsùlùmí àti christian papọ̀ nìyẹn and then àfáà tí wọ́n sanwó fún àkọ́kọ́ iṣẹ́ ní í ṣe kìí ṣàfà torí pé ìṣe irú àwa yìí nìsín tọ́wá pé lo every every week nìsín owó ni wọ́n máa san fún wa that means pé àti àti gba ẹ̀tọ́ tiwa látàyè nù a retí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run mọ́ so now ní ìsìn eléyẹn eh, kìí sàfà businessman ni so gbogbo ẹni tí ó bá pè wá àwọn ibù gan náà àwọn ètò tọ́pẹ́ mùsùlùmí gan ló bá pè wọ́n wá wọ́n ń sanwó wíwá ni so àwọn yẹn lẹ́sìn ni pé wọ́n they are well to do wọ́n lówó gan ju ẹ̀yìn tí ẹ pè wọ́n gan lọ nígbà míì so àwọn yẹn businessmen ni wọ́n so wọ́n kìí sàfà so ṣùgbọ́n èyí tó wá lọ tó náà ń bá wọn ṣe hallelujah eléyẹn ó ti sọ wípé ẹ̀sìn wọn o ẹ̀sìn tó tọ́ ni ẹ̀sìn dáadáa ni so that thing tó ń sọ fún wa nìyẹn pé ẹ̀sìn ẹ̀sìn christian ọ̀nà tó tọ́ ni ọ̀nà téèyàn gbà dé aljanna so òun náà sì ti wọ ẹ̀sìn òun nù tó o ti fi hàn á pé òun náà ní sí o ẹlẹ́sìn aleluya ni tó bá wá padà wá jáde sọ fún wa pé àfa lòun ká panu ẹ̀ mọ́ pé èyí sàfà torí lẹ́yìn ti ṣe rí dáa wallahu alam káàrí kìsàn ní. ẹnìkan ló kú ní àjẹ́ àti ìdílé àwọn ọmọ ẹ̀ ti dà wọ́n ní ikú ìwà tí wọ́n dàbí ètò ìwé náà lẹ́yìn àwọn ọmọ ọmọ ní ìlú ìlú àpapọ̀ àpapọ̀ tó ní ẹgbẹ́ ọba àpọ̀ sí ìlú àti wọ́n bẹ̀rẹ̀ lè wọ ìgbà méjì ní ìgbà méjì ìgbà méjì ìgbà méjì lójú ètò ìlú àkọ́kọ́ ni pé gbogbo ẹni ọba kú kì í ṣe mukallaf mọ́ níbi ọba ti kún ibẹ̀ náà láti láti fold ìwé òun ẹ̀ ṣe mukallaf mọ́ bet ẹni ó kú lónìí tí ó gba àwẹ̀ lánàá àwẹ̀ rẹ̀ ń kíni ó ti di gbèsè sí lọ́rùn gbèsè ọlọ́run ni ṣùgbọ́n irú ìjọsìn bá wọn báyàn san torí kó kú o ò lè báyàn gbà àwẹ̀ ìdínú táwọn afá fi result sí another option ìtọ́àm torí pé yẹn a lè báyàn ṣe n ti ń bẹ lórí ẹ̀ láti san àwẹ̀ ẹyọ kan tó ń bẹ lórí ẹ̀ yẹn ó ní kó ṣe ìtọ́àm wọ́n làálà kò gbádùn ni ni òjò gbàwẹ̀ náà orí àgbàdùn yẹn náà ló kú sí so n ta máa ṣe fún kì í sáwẹ̀ lágbà fún mọ́ ìtàm la máa bá ṣe á bá ṣe ìtàm fún miskin ẹyọ kan lórí àwẹ̀ kan now so bákan náà ẹni tí ó ti tó àsìkò kó lọ sí hajj fard kò wá lè ṣe ṣùgbọ́n kéèkú ń bẹ láyé kò lè ṣe so kò sí aburú kó fún ẹlòmíì ní owó kọlọ́bùn ṣe iṣẹ́ hajj ṣùgbọ́n ẹni tí ó fún un láti jẹ́ kóun náà ti ṣe titi ẹ̀ òun náà ti ṣe fọ́rdù tiẹ̀ ṣùgbọ́n ọ̀wá ṣèyún títí ó fi kú ẹnìkan ò tó lè bá a ṣe yájìmá níta lè bá ṣe òní tó bá ṣe lọ́dúrú rẹ̀ tó bá jẹ́jẹ́ lé lórí ẹ̀jẹ̀ yìí ó ti dẹ gbígbìn yáwó tí ọ̀sán ni ṣùgbọ́n yìí tẹ̀klif ni ọlọ́run ọba ló ṣe lọ́rùn èèyàn lórí rẹ̀ kì í ṣe olórí ẹlòmíì kọ̀ wá ṣe tíngbà tí ò ti ṣe yẹn àti fóòlù ìwé ẹ̀ bẹ̀tẹ̀ tó bá jẹ́ bí gbèsè lé lórí bí ètò jẹ́jẹ́ pé òun fẹ́ òun máa lọ sí hajj tọ́lọ̀ ń bá ṣe nǹkan báyìí fún òun tí ò ṣe eléyẹn wọ́n lè bá a ṣe àwọn tó jẹ́ bí kíní ẹ̀ wọ́n lè bá a ṣe gbẹgbẹ́ ṣùgbọ́n hajj fardu béèyàn bá ti kú kò ṣiṣẹ́ mọ́ eh, ààwẹ̀ fardu téèyàn bá ti kú kò ṣiṣẹ́ mọ́ ẹni ó wá gbàwẹ̀ àbọ̀ tó kú tá a sì ní tó ká bá àgbà yòókù ni ẹ̀rí wa láti ba àgbà yòókù ó ti kú iṣẹ́ rẹ̀ ti parí èyí ṣe táwa ní àwẹ̀ tí ètí ìtó ń bẹ lórí ẹ̀ so ẹni ọba kú lásùbà ní ìsìn àwọn nígbà ti di ọjọ́ yun èrò <laughs> èrò àdúró àti asra àti àti ìṣá kábàákì so ibi ọba ti kú ibẹ̀ Eh, ìwé rẹ̀ ti ti pin tábà fóòlẹ̀ ṣùgbọ́n ẹni táwà ní kọ́ báyàn ṣe hajj ó láti jẹ́ kó náà ti ṣe tiẹ̀ torí anabisa asalam ó gbọ́ tí arákùnrin kan tó ń sọ pé labaika an shubruma anabisa ni man shubruma ta ni shubruma ó ní ayẹbí mi kan ni anabi hajjata an nafsi ó ní la ó ní hajj an nafsi ka thumma hajj an shubruma kọ́kọ́ ṣe hajj fúnra rẹ̀ náà kó o tó ṣe hajj fún shubruma so ìyẹn ló fi hàn pé ẹni tí ó bá ṣe hajj fún yàn ní ti fard ó láti jẹ́ kó náà ti ṣe títí ẹ̀ wallahu a'lam wa alaikum salam. Ah, kì í ṣe pé yóò ṣe lọ́jọ́ kan kì í ṣe pé yóò ṣe lọ́jọ́ kan àfa èèyàn lè ṣe bí ájì méjì lẹ́ẹ̀kan náà ájì èèyàn náà ni ó ṣe kì pé kì pọ́dún kan náà ni ó ṣe ń bọ̀ bá ṣe tiẹ̀ ọdún tí máa ń bọ̀ yọ wá ṣe tiẹ̀ lómi tó bá wà láyé náà alex sẹ́rẹ̀. Bébè sáré pé bíbí ni mo ṣe ọkùnrin kí ni mo máa ń fi ìyàwó ẹgbẹ́ àlàyé kẹ́sì lẹ́ẹ̀kan oríkì ọmọ ajílá lọ́sàn well uh, ìyẹn mo lérò pé tradition ni tí kì í bá sí pé a fi ń ṣe alfarh fàríà tá a fi ń ṣe kí ni yorùbá alfahari kò sábò nínú ẹ̀ tó bá ti jẹ́ pé tradition àwọn oríkì yẹn ó kọ́ lé ni tí o bá ti sí eh, ntójọmọ́ ìwọ ọlọ́run ká fi sí èèyàn kò sáburú nù ẹ̀ gẹ́gẹ́ tí o bá pé ní ìsìnká ní ẹkùn ní lágbájá ayin nítorí pé kí ni torí pọ́ lágbára ó ní akíyanjú so kò sáburú nù ẹ̀ tí kì í bá ti ṣe pé a fún ní sífà ọlọ́run ọba tí ì bá ṣe pé a ní sífà ọlọ́run ọba ẹnìkan bí ó yin anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ó ní ya akramul khalq mali man aludhu bihi wípé ìwọ ẹ̀dá tó dáa jù mi ò lẹ́nu míì tí mo lè sádi àfiwọ́ sẹ́yìn lélẹ́yìí náà ó ń kí anabi sallallahu alayhi wa sallam ó ní yá akramal khalq ìwọ ẹ̀dá tó dáa jù mali man aludhu bi mi ò lẹ́lòmíì tí mo fẹ́ sáàdì siwaka àfiwọ́ inda huduthi alhadith al'amam ní gbogbo ọgbà tí ìṣẹ̀lẹ̀ kan tó lágbára tó bá dé bá mi kò sẹ́lòmíì tí mo fẹ́ sáàdì àfiwọ́ anabi sallallahu alayhi wa sallam sẹ́yìn lélẹ̀ ta ló ní tọ́lọ́run ọba ni tó eléyìí ni ẹni ọba ṣe yìí ó ṣe ṣírkù ó ní fa inna min judika dúníà wa darratiha nínú àwọn jude ẹni pé ẹ̀bùn náà nínú àwọn ẹ̀bùn rẹ̀ onílé ayé àti orogún rẹ̀ nínú àwọn ẹ̀bùn ànábìsà àsálàm ilé ayé àtòrògùn ẹ̀ wa min ulumika ilmu lawhi wal qalam nínú àwọn ọmọ rẹ̀ o ní ìmọ̀ lawhi mahfuz àti alqalam tọ́lọ̀ fi ka gbogbo nǹkan ẹ rí pé ilé ìburú jù so gbogbo oríkì àbẹ́yìn tó bá ti fún èèyàn ní ti èsè tiẹ̀ kódà kọ́ máa yẹ pé ó fún yẹn ní sífà ọlọ́run ó ti parọ́ torí irọ́ pípa ó ní kéèyàn sọ nǹkan tí èsì èsì tọ́sẹ̀lẹ̀ káwa ní lágbájá onímọ̀ ní professor ni tí ò sì ní primary certificate torí pààyàn táyà ní lágbájá ó jogún ọlá ńlé rẹ̀ tó sì pé bàbá bàbá rẹ̀ ìyá dájẹ́ kú so eléyìí nìsín ó parọ́ so eléyìí náà kò tọ́ gbogbo tá a bá ti sọ tó bá ti pò tọ́ tí a sì fún ní sífà ọlọ́run tá a sì parọ́ náà kò sí kò sábúrú náà torí pé oríkì mi gan ò nítumọ̀ dá torí ká lè ṣe adìẹ jẹ bá. nípa ti oríkì irú ìtàkùn yàrá mi pé alifáàtì máa ń torí ta níbi àbí sọláṣì. torí ẹ̀ náà torí àwọn tó wá nú ẹ̀ náà ni àwọn afáàfi kọ́ àti àjùlọ tó ń fún alifáàtì lima ughliqa ẹni tó ń sin táàtì ntaati yẹn wọn àyànrí ẹ a makini tí a nàbisa àṣálàm sí taati tọ́ba pé wáhàyí ni wọ́n ní ìmọ̀ yìí ya torí pé ẹnìkan kan ọmọ wáhàyí àfìgbà tí anabi sàlá sàlám tí wọ́n ṣe wáhàyí rẹ̀ fún so nísìnyí ohun tí a ti tá a mà ó ní wáhàyí alukur'an fani ìmọ̀ ayé kò sábúrú nu eléyìí ṣùgbọ́n a máa ń kíni tí a ti tánàbí sí wọn àyàn rí ẹ̀ so ìdínú àwọn sífà míì tuntun wá nú ẹ̀ ìdínú táwọn afáàfin kọ́ náà wa aleykum salaam. nípa àwọn fọ́tò tí wọ́n ń gbọ́ kókó kan ọ̀dọ́ wa ló ń lè sọ pé bí àwọn bàtà ń kọ́ ilé gẹ́gẹ́ ní àwọn bí súra gbogbo yẹn náà àwọn afáàní ò dáa torí pé alukur'ani àṣẹ torí àti gbẹkọ alukur'ani kò sálàyé pé nínú àǹfààní alukur'ani ò ká gbé kọ́ kò sí ń bẹ̀ mélòó lè tó gbé tó kó tẹ́lùkù ti bò òun gan ni ó gbé kọ́ gan ọ̀mọ́ tẹ́ bá ní ọkà ayatul kùsí nísìn kò lè kà kí á láǹfààní tó gbé kọ́ anabisa asalam kò kọ́ alukur'an torí àti gbé kọ́ láti fi sọ́lé ìtànàbí máa ṣe yọ ka eh, almuawidatayin àti kúlúwàlá yóò kà sọ́wọ́ yóò fi pajú para yóò tún fi pa àwọn ọmọ ọmọ ẹ̀ lára èyí tó yẹ tá a bá ṣe lẹ́yìn ìṣàṣe sunna àwa ni àgbẹ̀ mu'awwidhatayn àgbẹ̀ kọ́tọ́ ni pé yóò sọlé eléyìí ò lè sọlé o torí pé kùránì àṣetá láti láti fi gbé kọ́ láti fi sọlé àbí láti fi sọ̀sọ́ sílé àwọn ẹlòmíín ṣe lọ́sọ̀ọ́ ni àṣetorí àfi fi sọ̀sọ́ sílé ẹni ó fẹ́ sọ̀sọ́ kọ́ wá fọ́tò odò àbí nature tí ma ń fún ojú ní kó sábúrú nu eléyìí torí pé kìí ṣe nǹkan abẹ̀mí bí ilé kò sí bí igi gbogbo àwọn yẹn ṣe nǹkan abẹ̀mí ok àwọn tí wọ́n wọ́n ṣe ìjáza rẹ̀ wọ́n ní ok ẹni fọ́tò ọ̀dà ọ̀dà èyí tí ń yà wá yìí nǹkan èyí tí ń yà yín tí ń ya gbogbo tẹ́ ń ṣe ẹ̀dá kò sún ṣe déédé kò ṣe déédé ibi tí ò sì ṣe déédé ni àkọ́kọ́ kí ni ìdí tá a fi kọ̀ fún àwòrán ìdí àwòrán ni pé ó ń bí aburú láti bí ara àwòrán àwọn èèyàn ń jọ́sìn fáwòrán ẹ̀dá kò sáà lè jọ́sìn fún fídíò tí wọ́n ń ká a lè jọ́sìn fún tó ń gbọdọ̀ ká and then ẹni ó dúró lára àwòrán kò lè mì àfi tá a bá mì bẹ́ẹ̀ tí tá a bá sí eléyìí n ti ń sọ là ń gbọ́ àbẹ́ ẹ̀kọ́ ni a sì ń rí àràkáàtì ẹ̀ nígbà tí ń ṣe eléyìí ó yàtọ̀ ó yàtọ̀ pàápàá jùlọ aburú tí àwòrán ń bí tí wọ́n fi kọ́ kò kò kò kò sínú eléyìí tá a bá níbẹ̀ kọ́ lásìkò anabi sàlám ṣé bí díngí wà. Dingi ṣe bọ́ wà tá a bá wo dingi ta là á rí ara wa tá a bá ṣe rí tá a bá ṣe báyìí á rí pé ètò wà nù rẹ̀ náà ṣe rí the same thing pẹ̀lú àwòrán yìí bet èyí tá a yà tó dúró só lè ṣe yun kò lè ṣe tí wọn bá sì ṣàlàyé pé ẹni ọ wà níbi àwòrán yìí báyìí báyìí ni ẹni tí ọmọ ò lè mọ pàápàá jùlọ tó bá ní gbọ̀n pàápàá jùlọ tó bá tún wéra wà ní ó ti pè sífà ẹni ó ṣe léyìí sífà èèyàn rẹ ni àáfàá ni ẹni ńlá ni ẹ káàárọ̀ bàbá <laughs> mo fẹ́ jáde lọ jákùnjẹ ń rí arzikí so aburú ti ń fà ìlọ́fà tí wọ́n fi tí wọ́n fi máa ń so wọ́n yàtọ̀ síra wọn. Now, all right, so, oh, yeah, wájú question mi sà ò ní pé gẹ́gẹ́ bá ṣe kàn sí pé àwòrán ọ̀dà but àwọn àwọn ẹgbẹ̀rún máa ń wò pé means of identification even nínú Facebook ìsìn níbi àyè picture tó wọ́n á fi fọ́tò wọn sí WhatsApp àbí WhatsApp wípé ìròyìn àwọn náà máa fi dáhùn ọ ẹlòmíì ló ń kó yẹ in fact picture ìyàwó ẹ̀ wọn tí kò yẹ kí àwọn èèyàn bọ̀ tí ẹ bá mi tẹ́kìlẹ̀ tó ti pípẹ̀ ẹ rí pípẹ̀ ìyàwó mẹ́ hmm. àbí ẹ rí kíní inú àwọn ilé báyìí kí ni ìdájọ́ ẹ̀ ní. ìyẹn náà burú ń polongo ìyàwó ẹ̀ ni ẹ ó ń polongo ìyàwó ẹ̀ ni pé ìyàwó mi ni òun ẹ máa wò so eléyàn ò dáa but uh, picture èèyàn gan fún rẹ kí lèèyàn nídìí ẹ fún ṣe bí àwọn ọ̀rẹ́ tọ́mọ̀ mi ni mo ṣe fún Facebook yìí ṣe bí àwọn ọ̀rẹ́ tọ́mọ̀ mi tèmi náà mọ̀ wọ́n ṣe bí àǹfààní ẹ̀ nù ó sì mọ̀ mí mo mọ̀ ó kọ́ rẹ̀ mo mọ̀ lágbájá nì àbẹ́ ẹ̀kọ́ ni yóò dà mọ̀ yóò kúkú dà mọ̀ bẹ́t ohun tó fà ni pé nínú àwọn àlàyé táwa ṣe nínú àwọn àfà wọ́n ṣe ìdẹ̀kùn lórí àwọn àwòrán tó yẹ pé wọ́n ṣe torí àǹfààní kan pàtó ni gẹ́gẹ́ bí irú ètò àṣetorí passport gẹ́gẹ́ bí irú àṣetorí àfiwáṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a máa ń béèrè láti ṣe passport wọ́n ní kò sábúrú náà torí pé èèyàn ní any means láti máa ṣe bẹ́ẹ̀ tí Facebook yẹn astagfirullah àbí mi ò rò pé mo ní ìdájọ́ kan pàtó fún un ju pé èèyàn gan the best ni kéèyàn ṣọ́ra fún un àwọn kan máa ń fi fọ́tò nǹkan míì tí wọ́n fi sí bẹ́ẹ̀ tí òǹkàlùkù náà dá wọn mọ̀ torí wọ́n ti mọ̀ pé lágbájá ni àbẹ́ ẹ̀kọ́ ni so títí ẹ náà tó o bá ilé ṣerú ẹ náà àwọn èèyàn náà kúkú mọ̀ wọ́n kúkú mọ̀ pé lágbájá ni so it's better àwọn ẹlòmíì wọ́n fi kọ́ fọ́tò ọmọdé sí ọmọdé ọmọ kékeré wàlàhálà torí ó kó ń wò pé fọ́tò tòun kò ní í da káwọn èèyàn kún un wò ẹlòmíì sì bá ń torí ìfẹ́ tó ní sí ọmọ ẹ̀ ló fi fi fọ́tò ọmọ ẹ̀ rẹ̀ sí well ó lè jẹ́ pé bóyá ọmọdé tó jẹ́ kò sáburú tó pọ̀ nù ẹ̀ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àwòrán lòun náà so èyí tí ó dáa jù náà ni kó jẹ́ pé nǹkan kan míì tí o ti kì í ṣe àwòrán èèyàn gangan fún rẹ̀ kò bá dáa jù àrùn kan àwọn nǹkan míì wà tó wọ́n pé àti fún ní ìdájọ́ pàtó ó lágbára díẹ̀ àyàfi àwọn tí Ọlọ́run bá ṣe ìmọ̀ fún so a sì gbọ́dọ̀ wọnú irú ọgbà wọn so a gbìyànjú láti ṣe ìwádìí lọ́dọ̀ àwọn tọ́lọ̀ fún ilé fún insha Allah ta'ala. Assalamu alaikum warahmatullahi.